Ìwé sí àwọn Hébérù Hébérù orí kìíní. Ní ìgbà àtijọ́, oríṣiríṣi ọ̀nà ni Ọlọ́run fi ń bá àwọn bàbá wa sọ̀rọ̀ láti ẹnu àwọn wòlíì rẹ̀. Ní àkókò ìkẹyìn yìí, ó wá bá wa sọ̀rọ̀ nípasẹ̀ ọmọ rẹ̀, ẹni tí ó fi ṣe àrólé ohun gbogbo, nípasẹ̀ ẹni tí ó dá ayé. Ọmọ yìí jẹ́ ẹni tí ògo Ọlọ́run hàn lára rẹ̀ ó sì jẹ́ àwòrán bí Ọlọ́run ti rí gan-an òun ni ó mú kí gbogbo nǹkan dúró nípa agbára ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí ó ti wẹ ẹ̀ṣẹ̀ ènìyàn nù tán ó wá jókòó ní ọwọ́ ọ̀tún ọ̀gá ògo ní ibi tí ó ga jùlọ ó ní ipò tí ó ga ju ti àwọn áńgẹ́lì lọ gẹ́gẹ́ bí ó ti ní orúkọ tí ó ju tiwọn lọ nítorí èwo nínú àwọn áńgẹ́lì ni ó fi ìgbà kan sọ fún pé. ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ tàbí tí ó sọ fún pé. èmi yóò jẹ́ baba fún un òun náà yóò sì jẹ́ ọmọ fún mi. ṣùgbọ́n nígbà tí ó mú àkọ́bí rẹ̀ wọ inú ayé ohun tí ó sọ ni pé. kí gbogbo àwọn áńgẹ́lì ọlọ́run foríbalẹ̀ fún un. ohun tí ó sọ nípa àwọn áńgẹ́lì ni pé. ẹni tí ó ṣe àwọn áńgẹ́lì rẹ̀ ní ẹ̀fúùfù. E tí ó ṣe àwọn òjíṣẹ́ rẹ̀ ní ọ̀wọ́ iná. ṣùgbọ́n ohun tí ó sọ fún ọmọ náà ni pé. ìfẹ́ rẹ wà títí láéláé ọlọ́run ọ̀pá òtítọ́ ni ọ̀pá ìjọba rẹ o fẹ́ràn òdodo o kórìíra ẹ̀ṣẹ̀ nítorí èyí ọlọ́run àní ọlọ́run rẹ fi òróró yàn ọ́ láti gbé ọ ga jù àwọn ẹgbẹ́ rẹ lọ ó tún sọ pé. ó ti wà láti ìṣẹ̀dálẹ̀ ayé olúwa ìwọ ni ó fi ìpìlẹ̀ ayé lélẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ní àwọn ọ̀run wọn ò parẹ́ ṣùgbọ́n ìwọ ò wà títí gbogbo wọn ò gbó bí aṣọ gẹ́gẹ́ bí ènìyàn ti ká aṣọ ni ìwọ ò ká wọn gẹ́gẹ́ bí aṣọ a ó pààrọ̀ wọn ṣùgbọ́n ní tìrẹ bákan náà ni ó wà kò sí òpin sí iye ọdún rẹ. èwo nínú àwọn áńgẹ́lì ni ó fi ìgbà kan sọ fún pé. jókòó ní ọwọ́ ọ̀tún mi títí wọ́n fi ṣe àwọn ọ̀tá rẹ ní àpótí ìtìsẹ̀ rẹ. ṣebí ẹ̀mí tí ó jẹ́ ìránṣẹ́ ní gbogbo àwọn áńgẹ́lì a rán wọn láti ṣiṣẹ́ nítorí àwọn tí yóò jogún ìgbàlà. Hébérù orí kejì nítorí náà ó yẹ kí a túbọ̀ ṣe àkíyèsí àwọn ohun tí à ń gbọ́ kí a má baà gbá wa lọ bí ìgbà tí odò ń gbá nǹkan lọ nítorí bí ọ̀rọ̀ tí ó ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá fẹsẹ̀ múlẹ̀ tí gbogbo ìwà ìṣedédé àti ìwà ìgbọràn bá gba ìbáwí tí ó tọ́ sí wọn báwo ni a ó ti ṣe sá àsálà tí a bá kọ etí ikún sí ìgbàlà tí ó tóbi tó báyìí olúwa fúnra rẹ̀ ni ó kọ́kọ́ kéde ìgbàlà yìí ní ìbẹ̀rẹ̀ àwọn tí wọ́n gbọ́ ni wọ́n fún wa ní ìdánilójú pé bẹ́ẹ̀ ni ó rí ọlọ́run pàápàá tún jẹ́rìí sí ọ̀rọ̀ náà nípa àwọn àmì àti iṣẹ́ ìyanu àti oríṣiríṣi iṣẹ́ tí ó ju agbára ẹ̀dá lọ tí ó ṣe nípa ẹ̀mí mọ́ tí ó kún gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ nítorí kì í ṣe àwọn áńgẹ́lì ni ó fún ní àṣẹ láti ṣe àkóso ayé tí ń bọ̀ èyí tí à ń sọ̀rọ̀ rẹ̀ ó wà ní àkọsílẹ̀ níbi tí ẹnìkan ti sọ pé. kí ni ènìyàn tí o fi rántí rẹ̀ tàbí ọmọ ènìyàn tí o fi ń ṣe ìtọ́jú rẹ̀ ó dáa ipò rẹ̀ rẹlẹ̀ díẹ̀ ju ti àwọn áńgẹ́lì lọ fún àkókò díẹ̀ ó sì fi ògo àti ọlá dé e ládé ó fi gbogbo nǹkan sí ìkáwọ́ rẹ̀. nítorí pé ó fi gbogbo nǹkan wọ̀nyí sí ìkáwọ́ rẹ̀ kò kù nǹkan kan tí kò sí ní ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà náà a kò ì tí rí i pé gbogbo nǹkan ni ó ti wà ní ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n a rí Jésù tí Ọlọ́run fi sí ipò tí ó rẹlẹ̀ díẹ̀ ju ti àwọn áńgẹ́lì fún àkókò díẹ̀ òun ni ó jẹ oró ikú tí Ọlọ́run tún wáá fi ògo àti ọlá e ládé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ó kú fún gbogbo ènìyàn nítorí pé kí Ọlọ́run tí ó dá gbogbo nǹkan tí ó sì mú kí gbogbo nǹkan wà lè mú ọ̀pọ̀lọpọ̀ wá sí inú ògo ó tọ́ kí ó ṣe aṣáájú tí yóò la ọ̀nà ìgbàlà sílẹ̀ fún wọn nípa ìyà jíjẹ nítorí ọ̀kan ni ẹni tí ó ń ya ènìyàn sí mímọ́ àti àwọn ènìyàn tí ó ń yà sí mímọ́ jẹ́ nítorí náà ni Jésù kò fi tijú láti pè wọ́n ní arákùnrin rẹ̀ ó ní. èmi ò pe orúkọ rẹ ní gbangba fún àwọn arákùnrin mi ní àárín àwùjọ ni wọn ò yìn ọ́ ó tún sọ pé. èmi ní tèmi èmi ò gbẹ́kẹ̀lé e àti pé èmi nìyí àti àwọn ọmọ tí ọlọ́run fi fún mi nítorí náà níwọ̀n ìgbà tí àwọn ọmọ jẹ́ ẹlẹ́ran ara àti ẹlẹ́jẹ̀ Jésù pàápàá di ẹlẹ́ran ara àti ẹlẹ́jẹ̀ gẹ́gẹ́ bí wọn kí ó lè ti ipasẹ̀ ikú rẹ̀ sọ agbára Sátánì tí ó ní ikú ní ìkáwọ́ di asán ó wá dá àwọn tí ẹ̀rù ikú ti sọ di ẹrú nínú gbogbo ìgbé ayé wọn sílẹ̀ nítorí ó dájú pé kì í ṣe àwọn áńgẹ́lì ni ó wá ṣe ìrànlọ́wọ́ fún bí kò ṣe àwọn ọmọ abrahamu nítorí náà dandan ni kí òun alára jọ àwọn arákùnrin rẹ̀ ní gbogbo ọ̀nà kí ó lè jẹ́ olórí àlùfáà tí ó láàánú tí ó sì ṣe é gbójúlé nígbà tí ó bá ń ṣe iṣẹ́ rẹ̀ níwájú ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn nítorí níwọ̀n ìgbà tí òun alára ti jìyà ó lè ran àwọn tí wọ́n wà nínú ìdánwò lọ́wọ́. Hébérù orí kẹta nítorí náà ẹ̀yin ará nínú Olúwa tí a jọ ní ìpín nínú ìpè tí ó ti ọ̀run wá ẹ ṣe àkíyèsí Jésù tí í ṣe òjíṣẹ́ àti olórí àlùfáà ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa ẹ rí i pé ó ṣe olóòótọ́ sí ọlọ́run tí ó yàn án gẹ́gẹ́ bí Mósè ti ṣe olóòótọ́ nínú gbogbo ìdílé ọlọ́run nítorí bí ẹni tí ó kọ́ ilé ti ní ọlá ju ilé tí ó kọ́ lọ bẹ́ẹ̀ ni Jésù yìí ní ọlá ju Mósè lọ nítorí kò sí ilé kan tí kò jẹ́ pé ènìyàn ni ó kọ́ ọ ṣùgbọ́n Ọlọ́run ni ó ṣe ohun gbogbo Mósè ṣe olóòótọ́ nínú gbogbo ìdílé Ọlọ́run gẹ́gẹ́ bí ìránṣẹ́ a rán láti jẹ́rìí sí àwọn ọ̀rọ̀ tí Ọlọ́run yóò fi fún un láti sọ ni ṣùgbọ́n Kristi ṣe olóòótọ́ gẹ́gẹ́ bí ọmọ nínú ìdílé rẹ̀ àwa gan-an ni ìdílé rẹ̀ náà bí a bá dúró pẹ̀lú ìgboyà tí à ń ṣògo lórí ìrètí wa nítorí náà gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ti wí. lónìí bí ẹ bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe agídí gẹ́gẹ́ bíi ti àkókò ìṣọ̀tẹ̀ ní àkókò ìdánwò nínú aṣálẹ̀. nígbà tí àwọn baba ńlá yín dá mi wò tí wọ́n fi rí iṣẹ́ mi fún ogójì ọdún nítorí náà mo bínú sí ìran wọn mo ní nígbà gbogbo ni wọ́n máa ń ṣìnà ní ọkàn wọn iṣẹ́ mi kò yé wọn ni mo bá búra pẹ̀lú ìbínú pé wọn kò ní dé ibi ìsinmi mi. ẹ kíyè sára ará ó má ṣe sí ẹnikẹ́ni nínú yín tí yóò ní inú burúkú tó bẹ́ẹ̀ tí kò ní ní ìgbàgbọ́ tí yóò wá padà kúrò lẹ́yìn ọlọ́run alààyè ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lójoojúmọ́ níwọ̀n ìgbà tí ọ̀rọ̀ òní tí ìwé mímọ́ sọ bá ti bá àwa náà wí kí ẹ̀ṣẹ̀ má bàa tan ẹnikẹ́ni lọ kí ó sì mú kí ó ṣe agídí sí ọlọ́run nítorí a ti di àwọn tí ó ń bá Kristi kẹ́gbẹ́ bí a bá fi ọkàn tán títí dé òpin gẹ́gẹ́ bí a ti fi ọkàn tán ní ìbẹ̀rẹ̀ ìgbàgbọ́ wa bí ó ti wà ní àkọsílẹ̀ pé. lónìí bí ẹ bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe agídí gẹ́gẹ́ bíi ti àkókò ọ̀tẹ̀. mò ń béèrè àwọn ta ni ó gbọ́ tí wọ́n ṣọ̀tẹ̀ ṣé bí gbogbo àwọn tí wọ́n bá Mósè jáde kúrò ní Egypt ni àwọn ta ni Ọlọ́run bínú sí ní ogójì ọdún ṣé bí àwọn tí ó ṣẹ̀ ni tí òkú wọn wà káàkiri ní aṣálẹ̀ àwọn ta ni ó búra pé wọn kò ní wọ inú ìsinmi òun ṣe bí àwọn aláìgbọràn ni a rí i pé wọn kò ní wọ inú ìsinmi yìí nítorí wọn kò gbàgbọ́. Hébérù orí kẹrin nítorí náà níwọ̀n ìgbà tí ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ tún wà ẹ jẹ́ kí a ṣọ́ra gidigidi kí ẹnikẹ́ni nínú yín má bàa kùnà láti wọ̀ ọ́ nítorí àwa náà ti gbọ́ ìyìnrere bí àwọn tọ̀hún ti gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn gbọ́ kò ṣe wọ́n ní àǹfààní nítorí wọn kò ní ìgbàgbọ́ nínú ohun tí wọ́n gbọ́ àwa tí a gbàgbọ́ ni a wọ inú ìsinmi náà nígbà tí Ọlọ́run sọ pé. mo búra pẹ̀lú ìbínú pé wọn kò ní wọ inú ìsinmi mi. ó sọ bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó ti parí iṣẹ́ rẹ̀ láti ìpìlẹ̀ ayé nítorí ìwé mímọ́ sọ níbìkan nípa ọjọ́ keje pé. ọlọ́run sinmi nínú gbogbo iṣẹ́ rẹ̀ ní ọjọ́ keje. lẹ́ẹ̀kan sí i ohun tí ó sọ ní ibí yìí ni pé. wọn kò ní wọ inú ìsinmi mi. nígbà tí ó jẹ́ pé àwọn ará àtijọ́ tí wọ́n gbọ́ ìyìn rere kò wọ inú ìsinmi náà nítorí àìgbọràn nítorí náà ó kù àwọn kan tí wọn yóò wọ inú rẹ̀ ọlọ́run wá tún yan ọjọ́ mìíràn nínú ìwé dáfídì tí ó kọ lẹ́yìn ọdún púpọ̀ ó sọ pé lónìí níbi tí a tọ́ka sí tí ó kà báyìí pé. lónìí bí a bá gbọ́ ohùn rẹ̀ má ṣe agídí. bí ó bá jẹ́ pé joshua fún wọn ní ìsinmi ni ọlọ́run kò ní tún sọ nípa ọjọ́ mìíràn mọ́ lẹ́yìn ọjọ́ púpọ̀ nítorí náà ìsinmi ọjọ́ ìsinmi wà nílẹ̀ fún àwọn ènìyàn ọlọ́run nítorí ẹni tí ó bá wọ inú ìsinmi rẹ̀ ti sinmi nínú iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti sinmi nínú tirẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a sa gbogbo ipá wa láti wọ inú ìsinmi náà kí ẹnikẹ́ni má tẹ̀lé àpẹẹrẹ burúkú àti àìgbọràn bíi ti àwọn tí à ń sọ̀rọ̀ wọn nítorí pé ọ̀rọ̀ ọlọ́run wà láàyè ó sì lágbára ó mójú idà olójú méjì lọ ó mú tó bẹ́ẹ̀ tí ó fi lè gé ẹ̀mí kúrò lára ọkàn ó sì lè rẹ́ mùdùnmúdùn kúrò lára àwọn oríkèé ara ó yára láti mọ ète àti èrò ọkàn ènìyàn kò sí ẹ̀dá kan tí ó lè farapamọ́ níwájú rẹ̀ gbogbo nǹkan ṣípayá kedere níwájú ọlọ́run ẹni tí a ó jíyìn iṣẹ́ fún nítorí náà níwọ̀n ìgbà tí a ní olórí àlùfáà ńlá tí ó ti kọjá lọ sí ọ̀run tí í ṣe jésù ọmọ ọlọ́run jẹ́ kí a di ohun tí a fi ìgbàgbọ́ jẹ́wọ́ mú ṣinṣin nítorí olórí àlùfáà tí a ní kì í ṣe ẹni tí kò lè bá wa kẹ́dùn nínú àwọn àìlera wa ṣùgbọ́n ó jẹ́ ẹni tí a ti dánwò ní gbogbo ọ̀nà bíi wa ṣùgbọ́n òun kò dẹ́ṣẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a fi ìgboyà súnmọ́ ìtẹ́ oore ọ̀fẹ́ kí a lè rí àánú gbà àti nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí a lè rí ìrànlọ́wọ́ ní àkókò tí ó wọ̀ ọ́. Hébérù orí karùn-ún. Nítorí ẹnikẹ́ni tí a bá yàn láàrin àwọn ènìyàn láti jẹ́ olórí àlùfáà, a yàn án bí aṣojú àwọn ènìyàn níwájú Ọlọ́run, kí ó lè máa mú àwọn ọrẹ àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ wọn wá síwájú Ọlọ́run. Ó lè fi sùúrù bá àwọn tí wọ́n ṣìnà nítorí wọn kò gbọ́ lò, nítorí pé ènìyàn aláìlera ni òun náà. Nítorí èyí, bí ó ti ń rúbọ fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni yóò máa rúbọ fún ẹ̀ṣẹ̀ ti òun alára kò sí ẹni tí yan ara rẹ̀ sí ipò yìí ṣùgbọ́n àwọn tí Ọlọ́run bá pè ní à ń yàn bíi Árónì bẹ́ẹ̀ gan-an ni Kristi náà kò yan ògo yìí fúnra rẹ̀ láti jẹ́ olórí àlùfáà Ọlọ́run ni ó yàn án Ọlọ́run ni ó sọ fún un pé. ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. bẹ́ẹ̀ náà ni ó sọ ní ibòmíràn pé. àlùfáà ni ọ títí láéláé gẹ́gẹ́ bíi ti mẹlikisédékì. ní ìgbà ayé jésù pẹ̀lú igbe ńlá àti ẹkún ó fi àdúrà àti ẹ̀bẹ̀ rẹ̀ síwájú ẹni tí ó lè gbà á lọ́wọ́ ikú nítorí pé ó bọ̀wọ̀ fún ọlọ́run àdúrà rẹ̀ gbà bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ ni ó kọ́ láti gbọ́rọ̀ nípa ìyà tí ó jẹ nígbà tí a ti ṣe é ní àṣepé ó wá di orísun ìgbàlà tí kò lópin fún gbogbo àwọn tí wọ́n bá gbà á gbọ́ òun ni ọlọ́run pè ní olórí àlùfáà gẹ́gẹ́ bíi ti melkisedeki a ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ fún yín nípa melkisedeki yìí ọ̀rọ̀ náà ṣòro láti túmọ̀ nígbà tí ọkàn yín ti le báyìí nítorí ó ti yẹ kí ẹ di olùkọ́ni ní ọjọ́ tí ó ti pẹ́ síbẹ̀ ẹ tún wà nínú àwọn tí a ó máa kọ́ ní àábídí nípa nǹkan tí ó jẹmọ́ ti Ọlọ́run ẹ wà nínú àwọn tí a ó máa fi wàrà bọ́ ẹ kò ì tí ì lè jẹ oúnjẹ gidi nítorí gbogbo àwọn tí wọ́n bá sì mu wàrà kò tí ì mọ ẹ̀kọ́ nípa òdodo nítorí ọmọ ọwọ́ ni irú wọn ṣùgbọ́n oúnjẹ gidi ni àgbàlagbà máa ń jẹ àwọn tí ìrírí wọn fún ọjọ́ pípẹ́ ti fún ní òye láti mọ ìyàtọ̀ láàrin nǹkan rere àti nǹkan burúkú. Hébérù orí kẹfà nítorí náà ẹ jẹ́ kí a pa ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìsìn ìgbàgbọ́ tì kí a tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ kí a má tún máa fi ìpìlẹ̀ lélẹ̀ mọ́ ìpìlẹ̀ bí ẹ̀kọ́ nípa ìrònúpìwàdà kúrò nínú àwọn iṣẹ́ tí ó yọrí sí ikú ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ̀kọ́ nípa ìrìbọmi ìgbé ọwọ́ lé ènìyàn lórí àjínde kúrò nínú òkú àti ìdájọ́ ìkẹyìn ẹ jẹ́ kí a tẹ̀síwájú nípa kíkọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ bẹ́ẹ̀ ni a ó sì ṣe bí Ọlọ́run bá fẹ́ nítorí àwọn tí a bá ti là lójú tí wọ́n ti tọ́wò nínú ẹ̀bùn tí ó ti ọ̀run wá àwọn tí wọ́n ti ní ìpín nínú ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí wọ́n ti tọ́ ire tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wò àti agbára ayé tí ó ń bọ̀ tí wọ́n bá wá yí padà kúrò nínú ìsìn ìgbàgbọ́ kò sí ohun tí a lè ṣe tí wọ́n fi lè tún ronúkúwàdà mọ́ nítorí wọ́n ti tún fi ọwọ́ ara wọn kan ọmọ Ọlọ́run mọ́ àgbélébùú wọ́n sọ ikú rẹ̀ di nǹkan àwàdà nítorí nígbà tí ilẹ̀ bá ń mu omi òjò tí ń rọ̀ sórí rẹ̀ lọ́pọ̀ ìgbà tí ó sì mú kí ohun ọ̀gbìn hù fún àwọn àgbẹ̀ tí ń roko níbẹ̀ ilẹ̀ náà ń gba ìbùkún Ọlọ́run ni ṣùgbọ́n bí ó bá ń hu ẹ̀gún àti igikígi kò wúlò kò sì ní pẹ́ tí Ọlọ́run yóò fi fi í gégùn ní ìkẹyìn iná ni a ó dá sun bí ó tilẹ̀ jẹ́ pé à ń sọ̀rọ̀ báyìí síbẹ̀ ó dá wa lójú nípa tiyín ẹ̀yin àyànfẹ́ pé ipò yín dára jù bẹ́ẹ̀ lọ ẹ ní ohun tí ó yẹ fún ìgbàlà nítorí ọlọ́run kì í ṣe aláìṣòótọ́ tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ yín tí ẹ fi hàn sí orúkọ rẹ̀ nígbà tí ẹ ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn onígbàgbọ́ bí ẹ ti tún ń ṣe nísinsìnyí ìfẹ́ ọkàn wa ni pé kí olúkúlùkù yín fi ìtara kan náà hàn tí ẹ fi lè ní ẹ̀kún ìrètí yín títí dé òpin kí ẹ má jẹ́ òpè ṣùgbọ́n kí ẹ farawé àwọn tí wọ́n fi ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí ọlọ́run nítorí nígbà tí ọlọ́run ṣe ìlérí fún abrahamu ara rẹ̀ ni ó fi búra nígbà tí kò sí ẹnìkan tí ó tóbi bí rẹ̀ tí ìbá fi búra ó ní. ní ti ìbùkún n ó bùkún ọ ní ti kí ènìyàn pọ̀ n ó sọ ọ di púpọ̀. bẹ́ẹ̀ ni abrahamu ṣe gba ìlérí náà pẹ̀lú sùúrù ẹni tí ó bá juni lọ ni à fi búra ọ̀rọ̀ tí ènìyàn bá sì ti búra lé lórí kò sí àríyànjiyàn lórí rẹ̀ mọ́ ní ọ̀nà kan náà nígbà tí ọlọ́run fẹ́ fi hàn gbangba fún àwọn ajogún ìlérí wípé èrò òun kò yí padà ó ṣe ìlérí ó sì fi ìbúra tì í èyí ni pé nípa ohun méjì tí kò ṣeé yí padà tí ọlọ́run kò sì lè fi purọ́ ni àwa tí a sáde ọlọ́run fi lè ní ìwúrí púpọ̀ láti di ìlérí tí ó wà níwájú wa mú a di ìlérí náà mú ó dàbí ìdákọ̀ró fún ọkàn wa ìlérí yìí dájú ó sì ṣe é gbẹ́kẹ̀lé ó ti wọ inú yàrá tí ó wà nínú lẹ́yìn aṣọ ìkélé níbi tí Jésù aṣíwájú wa ti wọ̀ lọ tí ó di olórí àlùfáà títí láé gẹ́gẹ́ bí Mẹkiṣẹ́dẹ́kì. Hébérù orí keje. nítorí mẹkisédẹ́kì yìí jẹ́ ọba sálẹ́mù àti àlùfáà ọlọ́run ọ̀gá ògo. òun ni ó pàdé abrahamu nígbà tí abrahamu ń padà bọ̀ láti ojú ogun lẹ́yìn tí ó bá ọba mẹ́rin jà tí ó sì pa wọ́n ní ìpakúpa. ó bá súre fún abrahamu. abrahamu fún un ní ìdámẹ́wàá gbogbo ìkógun. ní àkọ́kọ́ ìtumọ̀ orúkọ rẹ̀ ní ọba òdodo. lẹ́yìn náà ó tún jẹ́ ọba sálẹ́mù èyí ni ọba àlàáfíà kò sí àkọsílẹ̀ pé ó ní baba tàbí ìyá kò ní ìtàn ìdílé kò sí àkọsílẹ̀ ìbẹ̀rẹ̀ tàbí òpin ìgbé ayé rẹ̀ ó jẹ́ àwòrán ọmọ ọlọ́run ó jẹ́ àlùfáà nígbà gbogbo ẹ kò rí bí ọkùnrin yìí ti jẹ́ ènìyàn pàtàkì tó tí abrahamu baba ńlá wa fi fún un ní ìdámẹ́wàá àwọn nǹkan àṣàyàn nínú ìkógun rẹ̀ àwọn ọmọ léfì ni wọ́n ní àṣẹ láti gba ìdámẹ́wàá lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí ìlànà òfin wọ́n ń gba ìdámẹ́wàá lọ́wọ́ àwọn ènìyàn wọn tí wọ́n jẹ́ ìran abrahamu ṣùgbọ́n mẹkisadẹ́kì tí kìí ṣe ìran abrahamu gba ìdámẹ́wàá lọ́wọ́ rẹ̀ ó sì súre fún abrahamu tí ó rí àwọn ìlérí ọlọ́run gbà láì ṣe àní-àní ẹni tí ó bá tóbi ju ènìyàn lọ ní súre fún un àti pé àwọn ọmọ Léfì tí wọ́n ń gba ìdámẹ́wàá ẹni tí yóò kú ni wọ́n ṣùgbọ́n ìwé mímọ́ sọ nípa Mẹkiṣẹ́dẹ́kì pé ó wà láàyè a lè sọ pé nígbà tí Abrahamu san ìdámẹ́wàá Léfì tí ń gba ìdámẹ́wàá náà san ìdámẹ́wàá nítorí a lè sọ pé ó wà ní ara Abrahamu baba ńlá rẹ̀ nígbà tí Mẹkiṣẹ́dẹ́kì pàdé rẹ̀ nítorí náà bí ó bá jẹ́ pé ètò iṣẹ́ àlùfáà àti ìdílé Léfì kò ní àbùkù tí ó sì jẹ́ pé nípa rẹ̀ ni àwọn ènìyàn fi gba òfin kí ló dé tí a fi tún ṣe ètò àlùfáà ní ìgbésẹ̀ Mẹkisédẹ́kì tí kò fi jẹ́ ti Árónì nítorí bí a bá yí ètò iṣẹ́ àlùfáà padà ó ní láti jẹ́ pé a yí òfin náà padà ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí wá láti inú ẹ̀yà mìíràn nínú ẹ̀yà yìí ẹ̀wẹ̀ kò sí ẹnikẹ́ni tí ó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹbọ rírú nítorí ó hàn gbangba pé láti inú ẹ̀yà Júdà ni Olúwa wa ti wá Mósè kò sì sọ ohunkóhun tí ó jẹ mọ́ iṣẹ́ àlùfáà nípa ẹ̀yà yìí ohun tí à ń sọ hàn kedere nígbà tí a rí i pé a yan àlùfáà mìíràn gẹ́gẹ́ bí àwòrán Mẹkiṣẹ́dẹ́kì ẹni tí ó di àlùfáà nípa agbára ìyà tí kò lópin tí kìí ṣe nípa ìlànà àṣẹ tí a ti ọwọ́ ènìyàn ṣe ètò nítorí a rí ẹ̀rí níbì kan pé. ìwọ yóò jẹ́ àlùfáà títí láé gẹ́gẹ́ bíi ti mẹlikisédékì. a pa àṣẹ tí àkọ́kọ́ tì nítorí kò lágbára kò sì wúlò nítorí kò sí ohun tí òfin sọ di pípé àwa ṣe ètò ìrètí tí ó dára ju òfin lọ nípa èyí tí a lè fi súnmọ́ Ọlọ́run ìrètí yìí ní ìbúra nínú àwọn ọmọ léfì di àlùfáà láìsí ìbúra ṣùgbọ́n pẹ̀lú ìbúra ni nígbà tí ọlọ́run sọ fún un pé. olúwa ti búra kò ní yí ọ̀rọ̀ rẹ̀ padà ìwọ máa jẹ́ àlùfáà títí láé. báyìí ni jésù ṣe di onígbọ̀wọ́ májẹ̀mú tí ó dára ju ti àtijọ́ lọ àwọn àlùfáà ìdílé léfì pọ̀ nítorí ikú kò jẹ́ kí èyíkéyìí nínú wọn lè wà títí ayé ṣùgbọ́n ní ti Jésù ó wà títí nítorí náà kò sí ìdí tí a ó fi tún yan àlùfáà mìíràn dípò rẹ̀ ìdí nìyí tí ó fi lè gba àwọn tí wọ́n bá súnmọ́ Ọlọ́run nípasẹ̀ rẹ̀ là lọ́nà gbogbo títí láé nítorí pé ó wà láàyè títí láti máa bẹ̀bẹ̀ fún wọn irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá ẹni mímọ́ tí kò ní ẹ̀tàn tí kò ní àbùkù tí kò bá àwọn ẹlẹ́ṣẹ̀ kẹ́gbẹ́ tí a gbé ga kọjá àwọn ọ̀run òun kì í ṣe ẹni tí ó ní láti kọ́kọ́ rúbọ lójoojúmọ́ fún ẹ̀ṣẹ̀ ti ara rẹ̀ kí ó tó wá rúbọ fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn bí àwọn olórí àlùfáà àti ìdílé Léfì ti ń ṣe nítorí lẹ́ẹ̀kan náà ni ó ti ṣe èyí nígbà tí ó fi ara rẹ̀ rúbọ nítorí àwọn tí a yàn bí olórí àlùfáà lábẹ́ òfin Mósè jẹ́ ènìyàn wọ́n sì ní àìlera ṣùgbọ́n olórí àlùfáà tí a yàn nípa ọ̀rọ̀ ìbúra tí ó dé lẹ́yìn òfin ní ọmọ Ọlọ́run tí a ṣe ní àṣepé títí láé. Hébérù orí kẹjọ kókó ohun tí a ń sọ nìyí pé a ní irú olórí àlùfáà báyìí ẹni tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ ọlá ńlá ní ọ̀run òun yìí ni òjíṣẹ́ ní ilé ìsìn tí ó mọ́ jùlọ tí í ṣe àgọ́ tòótọ́ tí olúwa fúnra rẹ̀ kọ́ kì í ṣe èyí tí ènìyàn kọ́ nítorí gbogbo olórí àlùfáà tí a bá yàn a pé kí wọ́n máa mú ẹ̀bùn àti ẹbọ àwọn ènìyàn wá síwájú ọlọ́run ni bákan náà ni òun náà ní láti ní àwọn ohun tí yóò máa mú wá síwájú ọlọ́run bí ó bá jẹ́ pé ó wà nínú ayé kì bá ti jẹ́ àlùfáà rárá nítorí àwọn àlùfáà wà tí wọ́n mú ẹ̀bùn àwọn ènìyàn lọ síwájú ọlọ́run gẹ́gẹ́ bí ìlànà òfin àwọn yìí ń ṣe ìsìn wọn nínú ilé ìsìn tí ó jẹ́ ẹ̀dà àti àfijọ ti ọ̀run a rí i pé bẹ́ẹ̀ ni ó rí nítorí nígbà tí Mósè fẹ́ kọ́ àgọ́ ohun tí Ọlọ́run sọ fún un ni pé. ṣe àkíyèsí pé o ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí àwòrán tí mo fi hàn án ní orí òkè. ṣùgbọ́n nísinsìnyí iṣẹ́ ìsìn tí olórí àlùfáà wa dára púpọ̀ ju ti àwọn ọmọ Léfì lọ nítorí pé májẹ̀mú tí ó jẹ́ alárinà fún dára ju ti àtijọ́ lọ ìdí ni pé ìlérí tí ó dára ju ti àtijọ́ lọ ni májẹ̀mú yìí dúró lé lórí bí májẹ̀mú ti àkọ́kọ́ kò bá ní àbùkù kò sí ìdí tí a bá fi fi òmíràn dípò rẹ̀ nítorí ọlọ́run rí ẹ̀ṣẹ̀ kà sí wọn lọ́rùn ni ó fi sọ pé. olúwa wí pé ọjọ́ ń bọ̀ tí èmi yóò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun kì í ṣe irú májẹ̀mú tí mo bá àwọn baba wọn dá ní ọjọ́ tí mo fà wọ́n lọ́wọ́ jáde kúrò ní ilẹ̀ Íjíbítì nítorí wọn kò pa májẹ̀mú mi mọ́ mo bá kẹ̀yìn sí wọn èyí ni májẹ̀mú tí n ó bá ilé Ísírẹ́lì dá nígbà tí ó bá yá n ó fi òfin mi sí inú wọn n ó kọ ọ́ sí ọkàn wọn èmi ò jẹ́ ọlọ́run wọn àwọn náà yóò sì jẹ́ ènìyàn mi kì yóò sí ìdí tí ẹnìkan yóò fi kọ́ aládùúgbò rẹ̀ tàbí arákùnrin rẹ̀ pé mọ olúwa nítorí pé gbogbo wọn ni wọn ó mọ̀ mí ohun tí ó ṣẹ̀ láti orí àwọn mẹ̀kúnnù inú wọn títí dé orí àwọn ènìyàn pàtàkì pàtàkì nítorí wọn ò fi àánú fojú fo ìwà burúkú wọn n kò sì ní rántí ẹ̀ṣẹ̀ wọn mọ́. nígbà tí ó sọ̀rọ̀ nípa májẹ̀mú tuntun ohun tí ó ń sọ ni pé tí àtijọ́ ti di ògbólógbòó ohun tí ó bá sì ti di ògbólógbòó kò ní pẹ́ parẹ́. Hébérù orí kẹsàn-án májẹ̀mú àkọ́kọ́ ní àwọn ètò ìsìn àti ilé ìsìn bí ó tilẹ̀ jẹ́ pé ti ayé ni nítorí wọ́n pa àgọ́ àkọ́kàn nínú rẹ̀ ni ọ̀pá fìtílà àti tábìlì wà lórí tábìlì yìí ni búrẹ́dì máa ń wà níwájú olúwa nígbà gbogbo èyí ni à ń pè ní ibi mímọ́ lẹ́yìn aṣọ ìkélé kejì ni àgọ́ tí à ń pè ní ibi mímọ́ jùlọ wà níbẹ̀ ni pẹpẹ wúrà wà fún sísun tùràrí àti àpótí májẹ̀mú tí a fi wúrà bò yíká nínú àpótí yìí ni apẹ wúrà kékeré kan wà tí wọ́n fi mánà sí nínú àti ọ̀pá árónì tí ó rúwé nígbà kan rí àti àwọn wàláà òkúta tí a kọ òfin mẹ́wàá sí ní òkè àpótí yìí ni àwọn kérúbù ògo ọlọ́run wà tí òjìji wọn bo ìtẹ́ àánú n kò lè sọ̀rọ̀ nípa àwọn nǹkan yìí fínífíní ní àkókò yìí bí a ti ṣe ṣe ètò gbogbo nǹkan wọ̀nyí nìyí nínú àgọ́ àkọ́kàn ni àwọn àlùfáà ti máa ń ṣe wọléwọ̀de nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ ìsìn wọn ṣùgbọ́n olórí àlùfáà nìkan ni ó máa ń wọ inú àgọ́ kejì lẹ́ẹ̀kan lọ́dún sì ni òun náà kò sì jẹ́ wọ ibẹ̀ láì mú ẹ̀jẹ̀ lọ́wọ́ tí yóò fi rúbọ fún ara rẹ̀ àti fún ẹ̀ṣẹ̀ tí àwọn ènìyàn bá ṣèèṣì dá ẹ̀mí mímọ́ fi hàn nípa èyí pé ọ̀nà ibi mímọ́ kò ì tí níwọ̀n ìgbà tí àgọ́ ìkíní bá wà àkàwé ni gbogbo èyí jẹ́ fún àkókò yìí àwọn ẹ̀bùn àti ẹbọ tí wọ́n ń rú nígbà náà kò lè fún àwọn tí ó ń rú wọn ní ìbàlẹ̀ àyà pátápátá ohun tí a rí dìmú nínú wọn kò ju nípa jíjẹ àti mímu lọ àti nípa oríṣiríṣi ọ̀nà ìwẹ̀ ọwọ́ wẹ̀ ẹsẹ̀ ìwọ̀nyí jẹ́ ìlànà àwọn nǹkan tí a lè fojú rí tí yóò sì máa wà títí di àkókò àtúnṣe ṣùgbọ́n Kristi ti dé òun sì ni olórí àlùfáà àwọn ohun rere tí ó wà ó ń ṣe iṣẹ́ rẹ̀ nínú àgọ́ tí ó pé tí ó sì tóbi ju ti àtijọ́ lọ àgọ́ tí a kò fi ọwọ́ kọ́ tí kìí sì ṣe ti ẹ̀dá ayé yìí kìí ṣe ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ti màálùú bí kò ṣe ẹ̀jẹ̀ ara rẹ̀ ni ó fi rúbọ nígbà tí ó wọ inú ibi mímọ́ jùlọ lọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ṣe ìràpadà ayérayé fún wa nítorí bí ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ti màálùú àti eérú abo màálùú tí a bù wọ́n àwọn tí wọ́n bá ṣe ohun èérí nípa ẹ̀sìn bá sọ wọ́n di mímọ́ lóde ara mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi tí ó fi ara rẹ̀ rú ẹbọ tí kò lábùkù sí Ọlọ́run nípa ẹ̀mí ayérayé yóò wẹ ẹ̀rí ọkàn wa mọ́ kúrò nínú iṣẹ́ tí yọrí sí ikú yóò sì fi ṣe wáyẹ fún ìsìn Ọlọ́run alààyè nítorí èyí òun ni alárinà májẹ̀mú ó kú kí ó lè ṣe ìràpadà fún ẹ̀ṣẹ̀ tí ènìyàn dá lábẹ́ májẹ̀mú àkọ́kọ́ kí àwọn tí Ọlọ́run pè lè gba ìlérí ogún ayérayé nítorí bí ènìyàn bá ṣe ìwé bí òun ti fẹ́ kí wọ́n pín ogún òun ìdánilójú kọ́kọ́ gbọ́dọ̀ wà pé ó ti kú kí ẹnikẹ́ni tó lè mú ìwé náà lò ìwé ìpíngún kò wúlò níwọ̀n ìgbà tí ẹni tí ó ṣe é bá wà láàyè ó di ìgbà tí ó bá kú ìdí nìyí tí ó fi jẹ́ pé pẹ̀lú ẹ̀jẹ̀ ni a fi ṣe májẹ̀mú àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìlànà òfin nígbà tí Mósè bá ti ka gbogbo àṣẹ Ọlọ́run fún àwọn ènìyàn tán a mú ẹ̀jẹ̀ ọ̀dọ́ màálùú àti ti ewúrẹ́ pẹ̀lú omi àti òwú pupa àti ẹ̀ka igi ìsopù a ìwé òfin náà àti gbogbo àwọn ènìyàn a wá sọ pé. èyí ni ẹ̀jẹ̀ májẹ̀mú tí ọlọ́run pa láṣẹ fún yín. bákan náà ni yóò fi ẹ̀jẹ̀ wọn ara àgọ́ náà àti gbogbo ohun èlò ti ìsìn gẹ́gẹ́ bí ìlànà tí òfin ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ pé gbogbo nǹkan pátá ni à ń fi ẹ̀jẹ̀ sọ di mímọ́ àti pé láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ kò lè sí ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí náà nígbà tí ó jẹ́ pé a ní láti fi ẹbọ sọ ẹ̀dà àwọn nǹkan ti ọ̀run di mímọ́ a rí i pé àwọn nǹkan ti ọ̀run fúnra wọn nílò ẹbọ tí ó dára ju èyí tí ẹ̀dá wọn gbà lọ nítorí kì í ṣe àgọ́ tí a fi ọwọ́ kọ́ ni Kristi wọ̀ lọ èyí tí í ṣe ẹ̀dà ti àgọ́ tòótọ́ ṣùgbọ́n ọ̀run gan-an ni ó wọ̀ lọ nísinsìnyí ó wà níwájú Ọlọ́run nítorí tiwa kì í sì í ṣe pé àrùtúnrú ni yóò máa fi ara rẹ̀ rúbọ bí olórí àlùfáà ti ìdílé Léfì ti máa ń wọ ibi mímọ́ jùlọ lọ ní ọdọọdún pẹ̀lú ẹ̀jẹ̀ tí kìí ṣe ẹ̀jẹ̀ ara rẹ̀ bí bẹ́ẹ̀ bá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìbá ti máa jìyà láti ìgbà tí a ti fi ìdí ayé sọlẹ̀ ṣùgbọ́n ó fi ara hàn lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí àkókò pín dé láti wẹ ẹ̀ṣẹ̀ nù nípa ẹbọ ẹ̀kan ṣoṣo tí ó fi ara rẹ̀ rú dandan ni pé kí gbogbo ènìyàn kú lẹ́ẹ̀kan lẹ́yìn ikú ìdájọ́ ló bákan náà ni Kristi nígbà tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan láti kó ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ yóò tún padà lẹ́ẹ̀kejì kì í ṣe láti tún ru ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n láti gba àwọn tí ó ń fi ìtara retí rẹ̀ là. Hébérù orí kẹwàá nítorí òfin Mósè jẹ́ òjìji àwọn rere tí ń bọ̀ kì í ṣe àwòrán wọn gan òfin ṣe ìlànà nípa irú ẹbọ kan náà tí àwọn ènìyàn yóò máa rú lọ́dọọdún ṣùgbọ́n òfin kò lè sọ àwọn tí ń wá síwájú Ọlọ́run di pípé bí ó bá jẹ́ pé àwọn ẹbọ yìí ti sọ àwọn tí ń rú wọn di pípé ni wọn kì bá ti rú wọn mọ́ nítorí ẹ̀rí ọkàn wọn kì bá ti dá wọn lẹ́bi mọ́ bí ó bá jẹ́ pé ẹbọ tí wọ́n rú lẹ́ẹ̀kan bá ti wọ̀ wọ́n mọ́ ṣùgbọ́n àwọn ẹbọ wọ̀nyí mú ẹ̀ṣẹ̀ wá sí ìrántí lọ́dọọdún nítorí ẹ̀jẹ̀ màálù àti ti ewúrẹ́ kò lè kó ẹ̀ṣẹ̀ lọ nítorí náà nígbà tí Kristi wọ inú ayé wá ó sọ fún Ọlọ́run pé. kì í ṣe ẹbọ àti ọrẹ ni ó fẹ́ ṣùgbọ́n ó ti ṣe ètò ara kan fún mi kì í ṣe ẹbọ sísọ àti ẹbọ ìmúkúrò ni ó ní inú dídùn sí nígbà náà ni mo sọ pé èmi nìyí àkọsílẹ̀ wà nínú ìwé mímọ́ nípa mi pé ọlọ́run mo dé láti ṣe ìfẹ́ rẹ. ní àkọ́kọ́ ó ní kì í ṣe ẹbọ àti ọrẹ tàbí ẹbọ sísun àti ẹbọ ìmúkúrò ẹ̀ṣẹ̀ ni ó fẹ́ kì í ṣe àwọn ni inú rẹ dùn sí àwọn ẹbọ tí wọ́n ń rú nìyí gẹ́gẹ́ bí ìlànà ti òfin lẹ́yìn náà ó wá sọ pé èmi nìyí mo dé láti ṣe ìfẹ́ rẹ èyí ni pé ó mú ti àkọ́kọ́ kúrò kí ó lè fi èkejì lélẹ̀ nípa ìfẹ́ ọlọ́run náà ni a fi yà wá sọ́tọ̀ nítorí ẹbọ tí jésù fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo àwọn àlùfáà máa dúró lójoojúmọ́ láti ṣe iṣẹ́ ìsìn wọn láti máa rú ẹbọ kan náà tí kò lè kó ẹ̀ṣẹ̀ lọ nígbàkúùgbà ṣùgbọ́n òun ṣe ìrúbọ lẹ́ẹ̀kan fún ẹ̀ṣẹ̀ tí ó tó fún gbogbo ìgbà ó wá jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run níbẹ̀ ni ó wà tí ó ń retí ìgbà tí gbogbo àwọn ọ̀tá rẹ̀ yóò di àpótí ìtìsẹ̀ rẹ̀ nítorí nípa ẹbọ kan ó sọ àwọn tí a yí àsọ́tọ̀ di pípé títí láé nítorí ẹ̀mí mọ́ jẹ́rìí sí ọ̀rọ̀ náà fún wa ó kọ́kọ́ sọ báyìí pé. èyí ni májẹ̀mú tí wọn ò bá wọn dá nígbà tí ó bá yá èmi olúwa ni mo sọ bẹ́ẹ̀ èmi ò fi òfin mi sí ọkàn wọn n ó kọ wọn sí àyà wọn ó tún ní. n kò ní rántí ẹ̀ṣẹ̀ àti ìwà burúkú wọn mọ́. nígbà tí a bá ti dárí àwọn nǹkan wọ̀nyí jì ènìyàn kò tún sí ìrúbọ fún ẹ̀ṣẹ̀ mọ́. nítorí náà ẹ̀yin ará a ní ìgboyà láti wọ ibi mímọ́ jùlọ tí ó wà lẹ́yìn aṣọ ìkélé nípa ẹ̀jẹ̀ Jésù nípa ọ̀nà títun àti ọ̀nà àyè tí ó ti yà sọ́tọ̀ fún wa tí í ṣe ẹran ara rẹ̀ a tún ní àlùfáà àgbà tí ó wà lórí ìdílé ọlọ́run nítorí náà ẹ jẹ́ kí a súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú òtítọ́ ọkàn àti ìgbàgbọ́ tí ó kún kí a fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ọkàn wa mọ́ kí ó wẹ ẹ̀rí ọkàn burúkú wa nù kí a fi omi mọ́ wẹ ara wa kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì ṣiyèméjì nítorí ẹni tí ó tó gbẹ́kẹ̀lé ni ẹni tí ó ṣe ìlérí ẹ jẹ́ kí a máa rò nípa bí a ó ti ṣe fún ara wa ní ìwúrí láti ní ìfẹ́ àti láti ṣe iṣẹ́ rere ẹ má jẹ́ kí a máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ bí àṣà àwọn mìíràn ṣùgbọ́n kí a máa gba ara wa níyànjú pàtàkì jùlọ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti rí i pé ọjọ́ ńlá ọ̀hún súnmọ́ tòsí. nítorí bí a bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn tí a ti ní ìmọ̀ òtítọ́ kò tún sí ẹbọ kan tí a lè rú fún ẹ̀ṣẹ̀ mọ́ ohun tí ó kù ni pé kí a máa retí ìdájọ́ pẹ̀lú ìpayà àti iná ńlá tí ó pa àwọn ọ̀tá ọlọ́run bí ẹni méjì tàbí mẹ́ta bá jẹ́rìí pé ẹnìkan ṣá òfin Mósè tì pípa ni wọn yóò pa olúwa rẹ̀ láì ṣàánú rẹ̀ irú ìyà ńlá wo ni ẹ rò pé ọlọ́run yóò fi jẹ ẹni tí ó kẹ́gàn ọmọ rẹ̀ tí ó rò pé nǹkan lásán ni ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi yà á sọ́tọ̀ kí ó sì ṣe àfojúdi sí ẹ̀mí tí a fi gba oore ọ̀fẹ́ nítorí a mọ ẹni tí ó sọ pé. tèmi ni ẹ̀san èmi yóò sì gbẹ̀san. àti pé. olúwa ni yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀. ohun tí ó bani lẹ́rù gidigidi ni pé kí ọwọ́ ọlọ́run alààyè tẹ ènìyàn ẹ rántí bí a ti ja ìjà líle tí ẹ farada ìrora látijọ́ nígbà tí ẹ kọ́kọ́ rí ìmọ́lẹ̀ ìgbàgbọ́ nígbà mìíràn wọ́n fi yín ṣẹ̀sín wọ́n jẹ yín níyà àwọn ènìyàn ń fi yín ṣe ìrànwọ́ nígbà mìíràn ẹ̀wẹ̀ ẹ dúró láì yẹsẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ti jẹ irú ìyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá àwọn ẹlẹ́wọ̀n jìyà pẹ̀lú ayọ̀ ni ẹ fi gbà kí wọ́n fi agbára kó àwọn dúkìá yín lọ nítorí ẹ mọ̀ pé ẹ dúkìá tí ó tún dára ju èyí tí wọ́n kó lọ tí yóò sì pẹ́ jù wọ́n lọ nítorí náà ẹ má ṣe jẹ́ kí ẹ̀mí ìfọkàntán tí ẹ ní bọ́ nítorí ó ní èrè púpọ̀ ohun tí ẹ nílò ni ìfaradà kí ẹ lè ṣe ìfẹ́ Ọlọ́run kí ẹ bá lè gba ìlérí tí ó ṣe nítorí náà bí ìwé mímọ́ ti wí. nítorí láìpẹ́ jọjọ ẹni tí ń bọ̀ yóò dé kò ní pẹ́ rárá ṣùgbọ́n àwọn olódodo tí wọ́n jẹ́ tèmi yóò wà láàyè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí èyíkéyìí nínú wọn bá fà sẹ́yìn inú mi kò ní dùn sí i. ṣùgbọ́n àwa kò sí nínú àwọn tí wọ́n ń fà sẹ́yìn sí ìparun ṣùgbọ́n àwa ní ìgbàgbọ́ a sì ti rí ìgbàlà. Hébérù orí kọkànlá ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ẹ̀rí tí ó dájú nípa àwọn ohun tí a kò rí ìgbàgbọ́ ni àwọn àgbà àtijọ́ ní tí wọ́n fi ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́ ni ó fi yé wa pé ọ̀rọ̀ ni Ọlọ́run fi dá ayé tí ó fi jẹ́ pé ohun tí a kò rí ni ó fi ṣẹ̀dá ohun tí a rí nípa ìgbàgbọ́ ni Ábẹ́lì fi rú ẹbọ tí ó dára ju ti Káínì lọ sí Ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ ni ẹ̀rí pé a dá nígbà tí Ọlọ́run gba ọrẹ rẹ̀ nípa ìgbàgbọ́ ni ó fi jẹ́ pé bí ó tilẹ̀ ti kú síbẹ̀ ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a fi mú Énọ́kù kúrò ní ayé láì jẹ́ pé ó kú ẹnikẹ́ni kò rí i mọ́ nítorí pé Ọlọ́run ti mú un lọ nítorí kí ó tó mú un lọ ìwé mímọ́ sọ nípa rẹ̀ pé ó ṣe ohun tí ó wu Ọlọ́run láì sí ìgbàgbọ́ ènìyàn kò lè ṣe ohun tí ó wu Ọlọ́run nítorí ẹni tí ó bá wá sọ́dọ̀ Ọlọ́run ní láti gbàgbọ́ pé Ọlọ́run wà àti pé òun ni ó fún àwọn tí ó bá ń wá a ní èrè nípa ìgbàgbọ́ nínú àfikàn ọkọ̀ kan nígbà tí ọlọ́run ti fi àṣírí ohun tí yóò ṣẹlẹ̀ hàn ó fi ọ̀wọ̀ gba iṣẹ́ tí ọlọ́run rán sí i ó sì kan ọkọ̀ fún ìgbàlà ìdílé rẹ̀ nípa ìgbàgbọ́ ó fi ìṣìnà aráyé hàn ó sì ti ipa rẹ̀ di àjogún òdodo nípa ìgbàgbọ́ ni abrahamu fi gbà nígbà tí ọlọ́run pè é pé kí ó jáde lọ sí ilẹ̀ tí òun ó fún un ó jáde lọ láì mọ ibi tí ó ń lọ nípa ìgbàgbọ́ ni ó fi ń gbé ilẹ̀ ìlérí bí àlejò ó ń gbé inú àgọ́ bí Ísákì àti Jákọ́bù àwọn tí wọ́n ó jọ jogún ìlérí kan náà nítorí ó ń retí ìlú tí ó ní ìpìlẹ̀ tí ó jẹ́ pé Ọlọ́run ni ó ṣe ètò rẹ̀ tí ó sì kọ́ ọ nípa ìgbàgbọ́ Ábúráhámù ní agbára láti bímọ bí ó tilẹ̀ jẹ́ pé Sárà yàgàn ó sì ti dàgbà kọjá ọmọ bíbí Ábúráhámù gbà pé ẹni tí ó ṣèlérí tó gbẹ́kẹ̀lé nítorí èyí láti ọ̀dọ̀ ẹyọ ọkùnrin kan tí ó ti dàgbà títí tí ó ti kú sára ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti jáde wọ́n pọ̀ bí ìràwọ̀ ojú ọ̀run àti bí iyanrìn etí òkun gbogbo àwọn wọ̀nyí kú nínú ìgbàgbọ́ wọn kò rí ohun tí Ọlọ́run ṣe ìlérí gbà òkèèrè ni wọ́n ti rí i wọ́n sì ń fi ayọ̀ retí rẹ̀ wọ́n jẹ́wọ́ pé àlejò tí ń ré kọjá lọ ni àwọn ní ayé àwọn ènìyàn tí ó bá ń sọ̀rọ̀ báyìí fi hàn pé wọ́n ń wá ìlú ti ara wọn bí ó bá jẹ́ pé wọ́n tún ń ronú ti ibi tí wọ́n ti jáde wá wọn ìbá ti wá ààyè láti padà síbẹ̀ ṣùgbọ́n wọ́n ń dàdíyàn fún ìlú tí ó dára ju èyí tí wọ́n ti jáde kúrò lọ tí í ṣe ìlú ti ọ̀run nítorí náà ọlọ́run kò tijú pé kí a pe òun ní ọlọ́run wọn nítorí ó ti ṣe ètò ìlú kan fún wọn nípa ìgbàgbọ́ ni abraham fi isaki rúbọ nígbà tí ọlọ́run dán wò ó fi ààyò ọmọ rẹ̀ rúbọ bí ó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ti ṣe ìlérí fún un nípa rẹ̀ tí ọlọ́run ti sọ fún un pé. láti inú isaki ni ìdílé rẹ yóò ti gbilẹ̀. èrò rẹ̀ ni pé ọlọ́run lè tún jí ènìyàn dìde nínú òkú nítorí èyí àfi bí ẹni pé ó tún gba ọmọ náà padà láti inú òkú nípa ìgbàgbọ́ ní Ísákì fi súre fún Jacob àti Ísọ̀ tí ó sì sọ ohun tí yóò ṣẹlẹ̀ sí wọn nígbà tí Jákọ́bù ń kú lọ nípa ìgbàgbọ́ ni ó fi súre fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ Jósẹ́fù ó ń sin Ọlọ́run bí ó ti tẹríba lórí ọ̀pá rẹ̀ nígbà tí ó tó àkókò tí Jósẹ́fù yóò kú nípa ìgbàgbọ́ ni ó fi rántí pé àwọn ọmọ Ísírẹ́lì yóò jáde kúrò ní ilẹ̀ Íjíbítì tí ó sì sọ bí òun ti fẹ́ kí wọ́n ṣe egungun òun nígbà tí wọ́n bí Mósè nípa ìgbàgbọ́ ni àwọn òbí rẹ̀ fi gbé e pamọ́ fún oṣù mẹ́ta nítorí wọ́n rí i pé ọmọ tí ó lẹ́wà ni wọn kò sì bẹ̀rù àṣẹ ọba nígbà tí Mósè dàgbà tán nípa ìgbàgbọ́ ni ó fi kọ̀ tí kò jẹ́ kí wọ́n pe òun ní ọmọ ọmọbìnrin Fáráò ó kúkú yàn láti jìyà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run ju pé kí ó jẹ ìgbádùn ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀ lọ ó ka ẹ̀gàn nítorí mẹ̀sáyà sí ọrọ̀ tí ó tóbi ju gbogbo ìṣúra Egypt lọ nítorí ó ń wo èrè níwájú nípa ìgbàgbọ́ ni ó fi kúrò ní Egypt kò bẹ̀rù ìbínú ọba ó ṣe bí ẹni tí ó rí Ọlọ́run tí a kò lè rí kò sì yẹ̀ kúrò ní ọ̀nà tí ó ti yàn nípa ìgbàgbọ́ ni ó fi ṣe àjọ̀dún ìrékọjá àti ètò láti fi ẹ̀jẹ̀ ra ara ilẹ̀kùn kí áńgẹ́lì tí ń pa àwọn àkọ́bí ọmọ àwọn ará Egypt má bàa fọwọ́ kan ọmọ àwọn ènìyàn Israẹli nípa ìgbàgbọ́ ni àwọn ọmọ Israẹli fi gba àárín òkun pupa kọjá bí ìgbà tí ènìyàn ń rìn lórí ilẹ̀ gbígbẹ nígbà tí àwọn ará Egypt náà gbìyànjú láti kọjá rírì ni wọ́n rì sínú omi nípa ìgbàgbọ́ ni odi ìlú Jẹ́ríkò fi wó lulẹ̀ lẹ́yìn tí àwọn ọmọ Israẹli ti yí i ká fún ọjọ́ méje nípa ìgbàgbọ́ ni Ráhábù aṣẹ́wó kò fi kú pẹ̀lú àwọn aláìgbàgbọ́ nígbà tí ó ti fi ọ̀yàyà gba àwọn àmì kí ni kí n tún wí ààyè kò sí fún mi láti sọ nípa Gídíónì Báràkì Sámsọ́nì Jẹ́fútà Dáfídì Sámúẹ́lì àti àwọn wòlíì nípa ìgbàgbọ́ wọ́n ṣẹ́gun ilẹ̀ àwọn ọba wọ́n ṣiṣẹ́ tí òdodo fi gbilẹ̀ wọ́n rí ìlérí Ọlọ́run gbà wọ́n pa kìnìún lẹ́nu mọ́ wọ́n pa iná ńlá wọ́n bọ́ lọ́wọ́ idà a sọ wọ́n di alágbára nígbà tí wọn kò ní ìlera wọ́n di akọni lójú ogun wọ́n tú àwọn ọmọ ogun ilẹ̀ àjèjì ká tó bẹ́ẹ̀ tí wọ́n fi sá padà sẹ́yìn àwọn obìnrin gba àwọn ènìyàn wọn tí wọ́n ti kú padà lẹ́yìn tí a ti jí wọn dìde kúrò nínú òkú a dá àwọn mìíràn lóró títí wọ́n fi kú wọn kò pé kí a dá wọn sílẹ̀ si nítorí kí wọ́n lè gba àjínde tí ó dára jùlọ a fi àwọn mìíràn ṣẹ̀sín wọ́n fi kòbókò na àwọn mìíràn a fi ẹ̀wọ̀n dè àwọn mìíràn a sọ àwọn mìíràn sẹ́wọ̀n a sọ àwọn mìíràn lókùúta a fi ayùn rẹ́ àwọn mìíràn sí méjì a fi idà pa àwọn mìíràn àwọn mìíràn ń rìn kiri wọ́n wọ awọ àgùntàn àti awọ ewúrẹ́ nínú ìṣẹ́ àti ìpọ́njú àti ìnira wọ́n dára ju kí wọ́n wà nínú ayé lọ wọ́n ń dá rìn kiri nínú aṣálẹ̀ níbi tí ènìyàn kì í gbé lórí òkè nínú ihò inú òkúta àti ihò inú ilẹ̀ gbogbo àwọn wọ̀nyí ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́ ṣùgbọ́n wọn kò rí ohun tí Ọlọ́run ti ṣe ìlérí gbà nítorí pé àwa ni Ọlọ́run ní lọ́kàn tí ó fi ṣe ètò tí ó dára jùlọ pé kí àwa àti àwọn lè jọ rí ẹ̀kún ìbùkún gbà. Hébérù orí kejìlá níwọ̀n ìgbà tí a ní àwọn tí wọ́n ń jẹ́rìí sí agbára ìgbàgbọ́ tí wọ́n yí wa ká bí àwọ̀ sánmọ̀ báyìí ẹ jẹ́ kí a pa gbogbo ohun ìdíwọ́ tì sápá kan àti àwọn ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti jẹ́ kí wọ́n dì mọ́ wa kí a fi ìfaradà sá eré ìje tí ó wà níwájú wa kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ẹni tí ó farada àgbélébù kò sì ka ìtìjú ikú lórí àgbélébù sí nǹkan kan nítorí ayọ̀ tí ó wà níwájú rẹ̀ ó ti wá jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run ẹ rò ti irú ẹni bẹ́ẹ̀ tí ó fọkàn rán àtakò àwọn ẹlẹ́ṣẹ̀ kí ọkàn yín má bàa rẹ̀wẹ̀sì nínú ìjàkadì yín ẹ kò tí ì tako ẹ̀ṣẹ̀ dé ojú ikú ẹ ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú inú ìwé mímọ́ níbi tí ó ti pè yín ní ọmọ nígbà tí ó sọ pé. ọmọ mi má ṣe ka ìtọ́sọ́nà olúwa sí nǹkan yẹpẹrẹ má sì jẹ́ kí ọkàn rẹ rẹ̀wẹ̀sì nígbà tí ó bá ń bá ọ wí nítorí ẹni tí olúwa bá fẹ́ràn ni ó ń tọ́ sọ́nà ẹni tí ó bá gbà bí ọmọ ni ó nà ní pàṣán. ẹ láti fara dà á bí ìtọ́sọ́nà ọlọ́run mú yín bí ọmọ ni nítorí ọmọ wo ni ó wà tí bàbá rẹ̀ kò ní tọ́ sọ́nà bí ẹ kò bá ní irú ìtọ́sọ́nà tí gbogbo ọmọ máa ń ní a jẹ́ pé ọmọ àlè níyín ẹ kì í ṣe ọmọ tòótọ́ ṣèbí a ní àwọn bàbá tí wọ́n bí wa tí wọ́n ń tọ́ wa sọ́nà tí a sì ń bu ọlá fún wọn báwo ni ó wá yẹ kí a bọ̀wọ̀ fún bàbá wa nípa ti ẹ̀mí tó kí a sì ní ìyè fún ìgbà díẹ̀ ni àwọn bàbá wa nípa ti ara fi ń tọ́ wa bí ó bá ti dára lójú wọn ṣùgbọ́n bàbá wa nípa ti ẹ̀mí ń tọ́ wa fún ire wa kí a lè bá a pín nínú ìwà mímọ́ rẹ̀ ní àkókò tí a bá ń sọ fún ènìyàn pé má ṣe èyí má ṣe tọ̀hún kì í dùn mọ́ ẹni tí à ń tọ́ pẹ̀lú ìnira ni ṣùgbọ́n ní ìgbẹ̀yìn a máa so èso àlàáfíà àti ìgbé ayé òdodo fún àwọn tí a bá ti tọ́ sọ́nà nítorí náà ẹ gbé ọwọ́ yín tí kò lágbára sókè ẹ mú kí eékún yín tí ń gbọ̀n di alágbára ẹ ṣe ọ̀nà títọ́ fún ara yín láti máa rìn kí ẹsẹ̀ tí ó bá ti rọ́ má bàa yẹ̀ ṣùgbọ́n kí ó lè mókun ẹ máa lépa àlàáfíà lọ́dọ̀ gbogbo ènìyàn pẹ̀lú ìwà mímọ́ láì ṣe bẹ́ẹ̀ kò sí ẹni tí yóò rí olúwa ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni nínú yín má fà sẹ́yìn kúrò nínú oore ọ̀fẹ́ ọlọ́run ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má ṣe dàbí igi kíkorò tí yóò dàgbà tán tí yóò wá fi ìkorò tirẹ̀ kó ìdààmú bá ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má jẹ́ oníṣekúṣe tàbí aláìgbàgbọ́ bíi Ísọ̀ tí ó ti torí oúnjẹ ẹ̀kan péré ta àǹfààní tí ó ní gẹ́gẹ́ bí àrólé bàbá rẹ̀ ẹ mọ̀ pé nígbẹ̀yìn nígbà tí ó fẹ́ gba ire tí ó tọ́ sí àrólé bàbá rẹ̀ tánù bí ó tilẹ̀ jẹ́ pé ó fi omijé wá ọ̀nà àtúnṣe kò sí àyè mọ́ fún ìrònúpìwàdà nítorí kì í ṣe òkè Sínáì ni ẹ wá níbi tí iná ti ń jó tí ó ṣú dẹ̀dẹ̀ tí ó ṣókùnkùn tí afẹ́fẹ́ líle sì ń fẹ́ tí fèrè ń dún kíkan kíkan tí ohùn kan wá ń sọ̀rọ̀ ní ọ̀nà tí ó jẹ́ pé àwọn tí ń gbọ́ ń bẹ̀bẹ̀ pé kí àwọn má tún gbọ́ irú rẹ̀ mọ́ nítorí ìjayà bá wọn nígbà tí a pàṣẹ fún wọn pé. bí ẹranko bá fi ara kan òkè náà a ní láti sọ ọ́ ní òkúta pa ni. ohun tí wọ́n rí bani lẹ́rù tó bẹ́ẹ̀ tí Mósè fi sọ pé ẹ̀rù ń bà mí gbígbọ̀n ní gbogbo ara mi ń gbọ̀n látòkè délẹ̀. ṣùgbọ́n òkè síónì ni ẹ wá ìlú ọlọ́run alààyè jerúsálẹ́mù ti ọ̀run pẹ̀lú ẹgbẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún áńgẹ́lì ẹ wá sí àjọyọ̀ ogunlọ́gọ̀ ènìyàn àti ìjọ àwọn àkọ́bí tí a kọ orúkọ wọn sọ́run ẹ wá sọ́dọ̀ ọlọ́run onídàájọ́ gbogbo ènìyàn àti ọ̀dọ̀ ẹ̀mí àwọn ẹni rere tí a ti sọ di pípé àti ọ̀dọ̀ Jésù alárinà májẹ̀mú tuntun àti sí ibi ẹ̀jẹ̀ tí a fi wọ́n ohun èlò ìrúbọ tí ó ní ìlérí tí ó dára ju ti Ábélì lọ ẹ kíyèsára kí ẹ má ṣàìbìkítà fún ẹni tí ó ń sọ ọ̀rọ̀ yìí nítorí pé nígbà tí àwọn tí wọ́n ṣàìbìkítà fún Ọlọ́run nígbà tí ó rán Mósè ní iṣẹ́ sí ayé kò bọ́ lọ́wọ́ ìyà báwo ni àwa ṣe lè bọ́ bí a bá ṣàìbìkítà fún ẹni tí ó ń sọ̀rọ̀ láti ọ̀run ní àkókò náà ohùn rẹ̀ mi ilẹ̀ ṣùgbọ́n nísinsìnyí ó ti ṣèlérí pé. lẹ́ẹ̀kan sí i kì í ṣe ilẹ̀ nìkan ni n ó mì ṣùgbọ́n n ó mì ilẹ̀ n ó sì mì ọ̀run. nígbà tí ó sọ pé lẹ́ẹ̀kan sí i ó dájú pé nígbà tí ó mì àwọn nǹkan tí a dá wọ̀nyí ó ṣetán láti mú wọn kúrò pátápátá kí ó lè kù àwọn ohun tí a kò mì nítorí náà níwọ̀n ìgbà tí ẹ ti gba ìjọba tí kò ṣeé mì ẹ jẹ́ kí a dúpẹ́ ẹ jẹ́ kí a sin ọlọ́run bí ó ti yẹ pẹ̀lú ọ̀wọ̀ àti ẹ̀rù nítorí iná ajónirun ni ọlọ́run wa. Hébérù orí kẹtàlá àwọn onígbàgbọ́ ní láti fẹ́ràn ara wọn ẹ má gbàgbé láti máa ṣe àlejò nítorí nípa àlejò ṣíṣe àwọn ẹlòmíràn ti ṣe àwọn áńgẹ́lì lálejò láì mọ̀ pé áńgẹ́lì ni wọ́n ẹ rántí àwọn tí wọ́n wà lẹ́wọ̀n kí ẹ ṣe bí ẹni pé ẹ̀yin náà wà lẹ́wọ̀n pẹ̀lú wọn ẹ tún rántí àwọn tí à ń ni lára pẹ̀lú nítorí pé inú ayé ni ẹ wà síbẹ̀ irú nǹkan wọ̀nyí lè ṣẹlẹ̀ sí ẹ̀yin náà ohun tí ó lọ́lá ni ìgbéyàwó bẹ́ẹ̀ ni ó sì yẹ kí gbogbo yín kà á sí. Si ibùsùn tọkọtaya gbọ́dọ̀ jẹ́ aláìléèérí nítorí ọlọ́run yóò dájọ́ fún àwọn oníṣekúṣe àti àwọn àgbèrè ẹ má jẹ́ kí ìfẹ́ wo gbà yín lọ́kàn ẹ ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tí ẹ ní nítorí ọlọ́run fúnra rẹ̀ ti sọ pé. n kò ní fi ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni n kò ní kọ̀ ọ́. bí ó bá rí bẹ́ẹ̀ a lè fi ìgboyà sọ pé olúwa ni olùrànlọ́wọ́ mi ẹ̀rù kò ní bà mí ohun yòówù tí ènìyàn lè ṣe sí mi. ẹ rántí àwọn aṣíwájú yín àwọn tí wọ́n mú ọ̀rọ̀ ọlọ́run wá fún yín ẹ ronú nípa iṣẹ́ wọn àti bí wọ́n ṣe kú kí ẹ ṣe àfarawé ìgbàgbọ́ wọn bákan náà ni jésù kristi wà lánàá lónìí àti títí láé ẹ má ṣe jẹ́ kí oríṣiríṣi ẹ̀kọ́ àjèjì mú yín ṣìnà ohun tí ó dára ni pé kí ọkàn yín gba agbára nípa oore ọ̀fẹ́ Ọlọ́run kì í ṣe nípa ìlànà ohun tí a jẹ tàbí ohun tí a kò jẹ irú ìlànà bẹ́ẹ̀ kò ṣe àwọn tí ó ń tẹ̀lé e ní àǹfààní a ní pẹpẹ ìrúbọ kan tí àwọn àlùfáà tí wọ́n ń sìn nínú àgọ́ ti ayé kò ní àṣẹ láti jẹ nínú ẹbọ rẹ̀ nítorí nígbà tí olórí àlùfáà bá wọ ibi mímọ́ lọ wọ́n ń fi ẹ̀jẹ̀ ẹranko rúbọ fún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n sísun ni wọ́n ń sun ẹran ẹbọ wọ̀nyí lẹ́yìn ibùdó bákan náà ni Jésù ó jìyà lẹ́yìn odi ìlú kí ó lè sọ àwọn ènìyàn di mímọ́ nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó kí a gba irú ẹ̀gàn tí ó gbà nítorí a kò ní ìlú tí yóò wà títí níhìn-ín ṣùgbọ́n à ń retí èyí tí ó ń bọ̀ nítorí náà ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìsìn sí Ọlọ́run nígbà gbogbo nípasẹ̀ Jésù èyí ni ohun tí ó yẹ gbogbo ẹni tí ó bá ń jẹ́wọ́ orúkọ rẹ̀ ẹ má gbàgbé láti máa ṣe rere kí ẹ sì máa fún àwọn ẹlòmíràn nínú àwọn ohun ìní yín ẹbọ yìí nínú Ọlọ́run dùn sí kí ẹ máa gbọ́ràn sí àwọn aṣíwájú yín lẹ́nu kí ẹ máa tẹ̀lé ìlànà wọn nítorí wọ́n ń ṣe akitiyan láì ṣe àárẹ̀ láti tọ́jú yín pẹ̀lú ọkàn pé wọn yóò jíyìn iṣẹ́ wọn fún Ọlọ́run ẹ mú kí iṣẹ́ wọn jẹ́ ayọ̀ fún wọn má jẹ́ kí ó jẹ́ ìrora bí ẹ bá mú kí iṣẹ́ wọn jẹ́ ìrora fún wọn kò ní ṣe yín ní àǹfààní ẹ máa gbàdúrà fún wa ó dá wa lójú pé ọkàn wa mọ́ ohun tí ó dára ni a fẹ́ máa ṣe nígbà gbogbo nítorí náà mo tún bẹ̀ yín gidigidi pé kí ẹ máa gbàdúrà fún wa kí wọ́n bá a lè dá mi sílẹ̀ kíákíá láti wá sọ́dọ̀ yín kí ọlọ́run àlàáfíà ẹni tí ó jí jésù olúwa wa dìde nínú òkú jésù olú olùṣọ́ àgùntàn ẹni tí ó kú kí ó bá a lè fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe èdìdí májẹ̀mú ayérayé kí ó mú yín pé nínú gbogbo ohun rere kí ẹ lè ṣe ìfẹ́ rẹ̀ kí ó lè máa ṣe ohun tí ó wù ú nínú yín nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo wà fún láé àti láéláé àmín mo bẹ̀ yín ará kí ẹ gba ọ̀rọ̀ ìyànjú wa yìí nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín mo fẹ́ kí ẹ mọ̀ pé wọ́n ti dá Timothy arákùnrin wa sílẹ̀ ó ti jáde lẹ́wọ̀n bí ó bá tètè dé èmi àti òun ni a ó jọ rí yín ẹ kí gbogbo àwọn aṣíwájú yín àti gbogbo àwọn onígbàgbọ́ àwọn ará láti Ítálì kí yín kí oore ọ̀fẹ́ Ọlọ́run wà pẹ̀lú gbogbo yín.